ṣàdé bóyá ó ti gbẹ́ tóun tí bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti gbẹ́ tóun tí tó ṣe ò ṣàdé ọjọ́ lọ ọ̀sẹ̀ tó lọ ló pé tẹ́sí ṣàdé. adébẹ́yìn ṣe mi kí n má rí i lẹ́mìí ṣe yìí náà ò dẹjọ́ ọmọge dábìlì ìwájú ọmọ jẹ ká lọkọ mi tí ó Alábí yóò jẹ o bẹbí ọmọdékúnlé welcome, kọrin ọlẹ kọrin ọyọ ti ga. Fúnkẹ́. òsì ẹsẹ kiri òní ní àgbà. ẹ ẹ má ẹ má dán. mo jọ mo yó ká má kúrò ẹni tí wọ́n lọ fa tí àṣàkiri àti òbá jẹun wọ́n ló fa iyán lọ àmàlà lọ ẹran lọ pa bẹ́ẹ̀ lọ́wọ́ yà fìyà fúnra mi sì ń bú máa sọ. ẹ èwo ló ṣe tó ń dá sọ. abúfẹ́ jan ah! kò lè sókun lé o. Ah! Oh ẹ ṣáà máa wo lẹ o. Ah, ẹ ṣeun tẹ̀wá ní pàṣẹ àṣàkiri alẹ́ òní pàṣẹ àṣàkiri àdùn wọ́n eh? wá tó gbogbo ẹ̀ lọ́ba yìí bá yín nǹkan bọ̀ báyìí ò ṣe mọ́ ojú kó ń bẹ̀ ọ́ ah pàṣẹ òní àgbà kò sí irú rẹ̀. ẹ ṣáà máa wo lẹ o ẹ máa wo lẹ o. <laughs> ẹ wo lẹ ẹ wo lẹ ẹ wo lẹ ẹ wo lẹ. síbẹ̀ ni mo wọlé kí mo rárá ni. ara mi ló lẹ mú ẹ̀yin kójú àpò kẹ máa wọlé kẹ máa já sí kọtí à ń ṣe má kọ fi rẹ́yìn mú. àbúrò afẹ́mi ẹ̀ ńlá káyì. ẹni tó ní àgbẹ̀ ẹni tó ní àpò yìí ráyè ti ní mo lọ òde yamúnira kó fẹ́ lọ sinmi náà á òkú àgbà ń ti yamúnira. ìjọ ṣègè ẹ̀jẹ̀. ẹ ẹ ẹ má dáhùn. ẹ ẹ ẹ glory.